mo ní mo dé o ẹkú ilé fífẹ́kú ilé là ń kára lé ẹ̀ka bọ̀ là ń kérò oko mo tún gbèdé o agbanimágbẹ̀jẹ́ ọlọ́jọ́ ayéran bọ́láwọ̀ funfun ọba mi àlàfunfun gbò òmàmọ̀ sẹ́ni tó tó fi dá pàgbín babarúta nífìyí kọ́ńdọ̀ pa alábàáhùn kò sóríṣà tó ṣe bí elédùn márùn ọba mi gbẹ́lánu dẹ́rù èṣùnù ọ̀gbọ́gbọ́n tí rí gbá ọ̀gbọ̀gbà tí rí gbà afẹ́fẹ́ ọkọ̀ tí ṣe wé ọkọ̀ láàlọ́ ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí ṣe wé ògbó kìlògbò ọba àìkú ọba àìsá ọba jáyé máa jàyà lolo kábíyá òsí elédùnmarè àdìtú mi kábíyèsí o mo ní ẹgbẹrin àbí ẹgbẹrin wọn ọgbọ mo ní ẹgbẹrin àbí ẹgbẹrin gbogbo aráyé ẹ bá mi yọ̀ o gbogbo aráyé ẹ bá mi yọ̀ Ẹyin tẹ́ wà nílé gbogbo aráyé ẹ bá mi yọ̀ o gbogbo aráyé ẹ bá mi yọ̀. màmá bá mi ṣe ó ẹ bá mi yà ó. irúwẹ̀ rẹ̀ ẹ̀yin tèmi nílé mo ní báwo ni ṣe wà mo kí yín o mo kí yín ti Ìbàdàn ti Ìbàdàn mo kí yín ti Ìlọrin ti Ìlọrin mo kí n ti oògùn ti oògùn mo ṣe bí ìtògùn àfúnpá àbí tìbàdí o mo kí n pẹ̀lú gbogbo oògùn state fáwọn ṣẹ́wà bóòlù nìkan tálàfíà ṣó ń lọ ṣẹ́bí ti ń lọ sẹ́lẹ́ńkẹ́jọ́ tó ń mì ní jọ̀jọ̀ ṣé ọkọ̀ yẹn ń ro ṣọ́kọ̀ òjé po ẹ̀yin ará ilé ẹ̀yin èrò ọ̀nà ọmọdé ilé àgbà ilé ọ̀rọ̀ ọbọ̀ àti ilẹ̀pa ọkùnrin àti obìnrin àgùntàṣọ́lò àti ẹkúrú yẹjọ́ bóòní ẹ̀lẹ́ àtúntúndé náà nìyẹn lórí ètò akínyìn èmi náà ni ọmọ yín ọmọ kan ṣoṣo Victor Oyèbọ̀dé Ayọ̀délé Ìfẹ́. Ah. Rótìmí ẹni wọ́n ti mọ̀ orúkọ ẹ̀ máa ń fún mi ní tọ̀tọ̀rí tọ̀tọ̀rí tọ̀tọ̀rí <laughs> mo ti lè mi máa ń dé lórí ètò yìí yìí ẹ láti wá fún yín ní àwọn orin ọlọ́kan ọ̀jọ̀kan láti wá mú kí ọjọ́ yín kí ó ládùn mọ́mọ́ kó ti ń ládùn bọ̀ ṣùgbọ́n kó túbọ̀ sí máa ládùn sí ẹ ọ ní oyin ládùn ọsàn oyin náà dẹ̀ ní adùn àyà ẹnu yín tó sì ń dùn ní lágbára ọlọ́run inú náà ní bàjẹ́ ẹ àwọn nǹkan tí ẹ ti rawọ́lé àwọn nǹkan tí ẹ ń gbé àbí àwọn nǹkan tẹ́ ẹ̀ ń rò àwọn nǹkan tẹ́ ẹ̀ ń bá tẹ́ ẹ̀ ń bá ọlọ́run bẹ̀bẹ̀ fún pé ọlọ́run jọ jẹ́ kí àwọn kìíní ṣe é ṣe ẹ̀ ń lágbára lédùwà ọba tó dá èní ọba àná ọba èní ọba ọjọ́ gbogbo amú gbogbo ẹ̀dùn ọkàn yín pé kó ṣe kí ni kó wá sí ìmúṣẹ ní dáadáa gbogbo àwọn tó bá sì ń robi sí yín hmm, àwọn tó máa ń rò pé máa jó lọ mọ̀ ń wẹ̀yìn ẹ àwọn tó ní pé àwọn ń dúró dé ìdíjọ́ tẹ máa ṣoríire kán lè yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ yín lágbára ọlọ́run ọba tó ń dáná ń di àrò sí ìkúrò ń di àrò lágbára ọlọ́run ọba tó dé ènìyàn ní àwòrán ara rẹ̀ ọba tó fi sánmọ̀ tó fi sánmọ̀ tó fi sánmọ̀ méje sórí ìkù ọba tó gbé ayé ìsórí omi ọba tó dá gbogbo ohun tá a mí àtúntò tí ò mí ẹ gbogbo èròǹgbà wọn sí ibi lórí yín ajá sásán ayé kí ni o I go back to sender ó yẹ mo ta ká ọ̀ṣì dànù ó yẹ nílé bá mi ta ẹni èmi àti ọmọ àti aya àti ọkọ àti ojúlùmọ̀ mi ojú mi ò ní rí bi ó yẹ kó ṣe rí nìyẹn ẹ ṣe lórí ètò tí a wà yé Orísun ńlá náà là wà yé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wọ̀n akínyín lẹ́tọ̀ ẹ bóyá ẹ láwọn ọ̀rẹ́ tẹ́ fẹ́ kí bóyá ní skul ni o bóyá àwọn ọ̀rẹ́ àtijọ́ ni o bóyá àwọn ọ̀rẹ́ tẹ́ tẹ́ ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni o àbí àwọn ará àbíṣẹ́ yín àbí kò ní fi ṣe ohunkóhun tí ẹ fẹ́ kí a bá yín kí tẹ̀sí ní àwọn orin tí ẹ fẹ́ ká bá yín jù sórí afẹ́fẹ́ ẹ ṣàwọ́ ẹ ṣàgò fún wa àwa dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ ṣe fẹ́ torí pé kí ni torí tiyín gangan la ṣe wà níbí ní òní. ẹ kò yá lẹ́nu pé mo wọ aṣọ òfì àbẹ́ẹ̀rí mo dùn wò àbí mo dàbí ọmọ ọba ẹ ọmọ ọba ni mí bẹ́ẹ̀ ni <laughs> wọ́n tọ́ bá dẹ̀ rọ ọmọ ọba máa rí dànsákì ọba lára rẹ̀ ni ọmọ ọba ni èmi torí pé ọba aláṣẹ ọba aláyé ní ọ̀run ni bàbá àtẹ̀mí òun sì ni bàbá àtẹ̀yìn náà ẹ lórí ọ̀rọ̀ ìní a máa sọ̀rọ̀ lórí kí ni aṣọ hmm. ó kì síbẹ̀ ó kì pọ́pọ́ <laughs> aṣọ òfì la máa sọ a máa wá sọ lórí pé aṣọ òfì ayé àtijọ́ àti aṣọ òfì kọ́tà wá fi ṣe ìgbàlódé ní òde òní gẹ́gẹ́ bí a ti mọ̀ pé àwọn ènìyàn ní òní báyìí a ti fi aṣọ òfì dá àrà oríṣiríṣi ohun tá a máa máa gbéyẹ̀wò ní òní nìyẹn ẹ àṣà àwọn baba ńlá baba wa ni àwọn òsì ní fọwọ́ òsì dúró bàbá àti ya láyé tàbàdà kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ ní pé kí ni wọ́n rò pé ẹ ó yẹ ká sọ̀rọ̀ lórí aṣọ yìí ká tún gbé ẹ̀wà wa jáde ẹ àwọn òyìnbó ọ̀hún lẹ́nu ni tán láṣọ ni àwọn òyìnbó ò ní kọ́ńtọ̀ wọn ò kí náà ní a ní nǹkan jù wọ́n lọ kó tó di pé àwa máa fomi jomi sọ̀rọ̀ lórí aṣọ òfì èní ẹ jẹ́ kí a sáré fi ẹsẹ̀ rajó gẹ́gẹ́ bẹ́ẹ̀ mo ṣe ń lọ ó yá òbẹ́sẹ̀ rèé ẹ jà lọ síbẹ̀ ó yá jùlẹ̀ ẹ dj yes kódà òbésèré ah, jp òbésèré abanla ọmọ rápálá <laughs> oh, àwọn olóhùn yọ̀nu ẹ̀gúnlẹ̀ ẹ̀ lè gbórin òbésèré kẹ́ ẹ má ṣẹ̀ṣẹ̀ kiri bí ẹ má tàkùtò ẹ má tàkùtò ẹ <laughs> ṣe gan èmi rò pé ẹ gbádùn àwọn orin tí a ti ń gbé fún lọ́lọ́kọ̀jọ̀kan lórí ètò akínyìn ti òní ẹ má gbàgbé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ètò mo náà fẹ́ sọ̀rọ̀ lórí aṣọ òfì torí ẹ̀ gangan mo ṣe lọ túlé kan ẹ aṣọ òfì mo ti ní láti bí ọdún mẹ́jọ sẹ́yìn ẹ dáadáa fi ṣe ìgbéyàwó ni lórí ọ̀rọ̀ ìgbéyàwó tí mo tún sọ yìí àti àwọn ohun ayẹyẹ kankan kankan la máa ń lo aṣọ òfì fún ṣùgbọ́n ká tó lọ nínú àròyé aṣọ òfì òní ẹ jẹ́ kí a rán ara létí bí ó ṣe bẹ̀rẹ̀ gangan wọ́n ní ní aṣọ òfì ní fifteenth century lọ́hùn-ún la dáṣọ òfin sílẹ̀ ní gúúsù ìwọ̀ oòrùn tó ń pè ní south west àwọn baba ńlá baba wa ní máa ń lo aṣọ òfì ẹ àkàn sì ń ṣàdédé laṣọ òfì a máa ń lo aṣọ òfì nígbà tí ìnáwó ńlá kan bá fẹ́ ṣẹlẹ̀ ni aṣọ òfì yìí a sì tún máa ń pè ní aṣọ òkè. Okay ètí ni pé aṣọ òkè òkè tí bó aṣọ orí òkè bóyá aṣọ aṣọ aṣọ orí àpáta táwọn pé àpáta òun ń ṣe òkúta kan yẹpẹrẹ kan àpáta ò kì í ṣe òkúta kan tí a kàn lè forí sọ àpáta ò kì í ṣe òkúta kan tí a kàn lè mẹ́nu bà yẹpẹrẹ báwọn òun wò pé ókè. Okay, tẹ́ bá wá mú aṣọ kan tí ì ṣaṣọ yẹpẹrẹ tẹ́ bá wá ṣe aṣọ kan tí ì ṣaṣọ tí a kàn lè fọwọ́ rọ́ sẹ́yìn tẹ́ bá wá ṣe aṣọ kan tí ì ṣaṣọ tí a kàn lè máa wọ̀ jáde sá tí ká pè ní aṣọ orí òkè aṣọ òkè ibẹ̀ gangan ló ti jáde àkọ́tún wá pè ní aṣọ òfì yẹn ni pé o ò lè wọṣọ ẹ̀ lásán kí wọ́n kan máa ń kò máa ń sí ó máa fi torí pé kí ni wọ́n láti rí dánsákì ọ̀hún ba lára rẹ̀. ẹ bá dẹ̀ wò dáadáa àwọn tí máa ń waṣọ òfì yìí á jẹ́ àwọn tí ó nímọ̀ àwọn tó nífọ̀n tó lé èékánná àwọn gbajúmọ̀ lé láwùjọ de àwọn tó jẹ́ pé bàbá gbórúkọ wọn gan-an à ń máa ń milẹ̀ tìtìtì ni aṣọ òfì wà fún àwọn èèyàn tí wọ́n mọ iyì rẹ̀ aṣọ òfì wà fún àwọn tó jẹ́ pé orí wọn pé asòfin wà fún àwọn tó yẹ pé wọ́n nímọ̀ wọ́n ní òye wọ́n ní ọgbọ́n asòfin wà fún àwọn tó yẹ pé ẹ tabadowo láwùjọ á ní pé àjànàkú kọjá mo rí nǹkan fìrí bàbá rere aláàrẹ̀rẹ̀ ẹ bá sì wò ó láyé láyé jọ́hún bàbá máa wá ṣòfè á jẹ́ bóyá a fẹ́ ṣèwúyè àbí olóyè kan fẹ́ wá ṣe ohun kan tó lágbára nígbà tí a bẹ̀rẹ̀ yẹn ní fifteenth century lọ́hùn-ún débi pé ó wá ń súnmọ́ wa díẹ̀ díẹ̀ díẹ̀ ọ̀hún pé ẹ́ níwọ̀n ìgbà tí aṣọ òfì wà fún àwọn àwọn eré àríyá àwọn àwọn ẹ patí àbí àkójọ ìkónújọ tó jẹ́ pé àwọn èèyàn gbòógì ló wà ń bẹ̀ irú nǹkan báwọn a lè lò fún ìgbéyàwó hmm irú nǹkan báhun a lè lò fún tòkú irú nǹkan báhun a lè máa lò fún ìwúyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wá wò pé à níwọ̀n ìgbà tí a ti ń wá sí sáà wà yìí a ní láti mọ bá a ṣe máa ń ṣaṣọ gangan aṣọ òfì yìí jẹ́ ohun tí a máa ń gbìn ìtorí ló fi jẹ́ wípé kò ń ṣe aṣọ máa rí sá lórí igbákigbá bẹ́ẹ̀ ẹ bá máa béèrè fún aṣọ òfì yìí ẹ láti pe àwọn tó máa ń wun ni ẹ bá sì pè wọ́n ẹ ti dájọ́ wájú pé aṣọ yìí o máa gbà ní oṣù tí ń bọ̀ o nítorí pé bí a ṣe máa ń wun gan-an ó lágbára pọ̀ ká tẹ̀ tó wá wun rárá ohun ọ̀gbìn ni a máa ń gbin òwú wun ni. bá sì máa gbìn àkọ́ fẹ́ ná nígbà bá fẹ́ yọ gbogbo ewé ara rẹ̀ á mú òwú yẹn gan-an àṣà yóò gbẹ ńgbò bá wá gbẹ tán á wà á kó pọ̀ bàbá wá kó pọ̀ tán á wà á máa nà án nà tó pé á wà á rẹ láró aró ìyàkíyà àbí ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ni bó fẹ́ aláwọ̀ omi ọsàn ni bó fẹ́ ti góòlù ni bó o tí àwòtọ́ bá fẹ́ gan àṣẹ máa rẹ́ láró kọ́lọ̀ òun ni nígbà bá wá jáde tán á wà tún sá á fẹ́ gẹ̀ẹ́sì nígbà bá fẹ́ gẹ̀ẹ́sì tó gan gidi àṣẹ no ẹ ẹ kó tó di pó gan kó tó di pó gan ẹ má bínú kó tó di pó gan nígbà bá ti ná tá a ti kó pọ̀ tó ti gùn dáadáa ó wá ní kinní kan tí a máa ń sọ sí báyìí bí ibà ṣe máa ń wú àṣẹ àwọ̀sì a máa ń wú a máa ń a máa ń kẹwàá rí pé wíwun ẹ̀ gan-an agbára ni ó lágbára tábàbà wo ìsísẹ̀ntẹ̀lé bá ṣe ń ṣe aṣọ òfì yìí ló fi jẹ́ pé aṣọ òfì wọ́n nínú gbogbo aṣọ àwọn wọn gan kì í sáṣá kan lè máa tákan lè rà ní tọ́rọ́ ní ṣíṣì ẹ máa gbáradì fún ni ìgbáradì wọn gan lọ́pẹ̀ lóhun nítorí pé ọ̀n bàbá fi ọgbọ́n ọdún pinlẹ̀ tẹ wèrè bàbá máa yá gan a máa yá lọ́wọ́ kan ni ló fi àbẹ́ni pé nígbà bá wa ṣe ṣíṣe ọ̀hún bàbá wa mú aṣọ òfin tá a gbé sára tán àwa gan a ti mọ wàhálà tá a ṣe ká tó ra aṣọ òfin ní í jẹ́ ká wọ̀ bó ṣe mú wa ẹ rí i pé àwọn bàbá aláṣọ òfin lé wọ́n ń fọ̀fọ̀ kùfọ̀ wọ́n bá wọlé nì wọ́n lọ kó sàlẹ̀ kòkò ní sàlẹ̀ àpótí wọ́n kò sí nígbà bá kò sí sàlẹ̀ àpótí bóyá wọ́n lè jẹ́ fún bí bí ọdún márùn-ún sí mẹ́wàá wọ́n ò tún lọ wu jáde wọ́n bá wu jáde wọ́n á tún wọ́n á tún wọ́n dàbí tuntun aṣọ òfì ẹ̀ ń sá ah, kì í sá rárá kò ní fi ṣe iye ọdún bẹ́ẹ̀ bá wọ̀ tuntun tuntun ni yóò máa dán wọ́n lè rí èdè tó wọ̀ sí twenty fourteen ni mo ti ṣe gbẹ̀yìn nígbà máa ṣèyàwó lọ́jọ́ kìnìún ní twenty fourteen mo la fi ṣe engagement ẹ wò twenty twenty two la wà yìí ó ti lọ́dún mẹ́jọ báyìí ẹ bó ṣe ń dán bẹ́ẹ̀ ni pé mo ṣẹ̀ ṣe láàárọ̀ yìí báṣòfin ṣe rí nù aṣòfin wà láti dá àwọn èèyàn pàtàkì mọ̀ báwọn èèyàn bá pé tọ́pẹ́ gba tọ́pẹ́ ọgọ́rùn-ún tọ́pọ̀ rẹpẹtẹ ẹni bá wa so òfin láàrin wọn ẹ mọ̀ pé ọ̀hún kódà eléyìí yàtọ̀ fún àwọn ọmọ tó wà ẹ mọ̀ pé ọ̀hún ìdílé relé ti jáde ẹ mọ̀ pé ọ̀hún tẹ́lẹ̀ yóò bá jọmọ ọba àfẹ̀sùnmọ́ ìdílé ọba ara bá a ṣe máa ń mọ bá sòfì ṣe rí nù ká wá fi ayé àtijọ́ lẹ̀ ńgbà á rí i pé aṣọ òfì jẹ́ ohun kan tí ó ní tó special tó yàtọ̀ gan-an sí gbogbo aṣọ àwa wò pé bó o la ṣe lè ṣe ní ti ìgbàlódé ló fi jẹ́ pé láyé òde òní ẹ wà máa rí aṣọ òfì tó fi ń dára àkàtà àrà oríṣiríṣi aṣọ òfì ń sìn fi ń ṣe bàtà tẹ́ẹ̀rí báwọn aṣọ òfin sìn a fi ń ṣe fìlà aṣọ òfin sìn a fi ń ṣe jákẹ́ẹ̀tì aṣọ òfin sìn kódà gan-an lè fi rán súùtù nígbà bá ní tọ́lọ̀ tó mọ̀ ọ́n gbé dáadáa ọwọ́ àdáyàtọ̀ láàrin àwùjọ ooo wọn ò lè rí ọkọ wa sófin pẹ̀lú oríṣiríṣi àrà kán máa ní kán máa jẹ òpè ah, ah, ọmọ eléètú eléètú nátíkà eléètú yàtọ̀ eléètú dúró jẹ́ bó ṣe máa ń rínú ẹ̀yin ará mi nílé kílẹ̀ wá ń wò tá àgbẹ̀ aṣọ lárugẹ àwọn òyìnbó tí wá ti fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ́ irọ́ ẹ jẹ́ àpadà sí àṣà wa èmi mọ̀ pé báyé bá ṣe ń yí ni ká máa bá wọn yí arúnà fi kọrin ó ní báyé bá ṣe ń yí ni ká máa bá wọn yí ọpọ́n àpà láti sún fáínálì ọpọ́n ayé gan ti sún fáínálì ó fi kúrò ní tàtijọ́ aṣọ òfì yìí a lè mú ká fi dára ayé òde òní kí àwọn ìran bàbá wa kó má bàjẹ́ kí kó má bà á bàjẹ́ kò yẹ yín báwọn. ẹ wo ọ̀rọ̀ apá olúwe sísì oje gẹ́gẹ́ bí ẹ sọ orin àti ẹ̀fẹ̀ àti ìṣítí ni àgbẹ̀ akínyìn sójú ìròyìn wa fún ó tó di pé àwa mú àtún máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ lọ fẹsẹ̀ ìdájọ́ ọ̀dọ̀dọ̀ Pasuma ẹ mọ̀ Pasuma ó yá díje mi múlẹ̀ bẹ́ẹ̀ ó lọ bẹ́ẹ̀ Paso ṣeré fún wa. ó dáná ẹ káàbọ̀ ara lé mo lérò pé ẹ gbádùn látọ̀dọ̀ Pasuma tí a jù sí lẹ́sẹ̀ yẹn ẹ máa jó lọ bẹ́ẹ̀ náà ni ẹ máa mi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. ẹ ní kíákíá ní kọ́mọ́kọ́bó ẹ wọ́n ní láti Ògbómọ̀ṣọ́ kábàámọ̀ kí Mrs Ọ̀dẹ́yìnká ẹ ọ ní ó fẹ́ ṣe bẹ́ríà ní Ògbómọ̀ṣọ́ ní August eighteen pé ká bá máa kí mọ́mì Ọ̀dẹ́yìnká Dámilọ́lá ní ká bá wọn kí gbogbo ilé pé ọkùn palẹ̀ mọ́ ìsìnkú tí ń bọ̀ ní oṣù tó ń bọ̀ máa rí ọdún á síra àròwó fi ṣe àgbẹ̀yìn àwọn arúgbó wa àní fi ọwọ́ báyìí gbé ọmọ wa sin ẹ ṣe láti Ògbómọ̀ṣọ́ lẹ ti mú yẹn wá ẹ Aláàfin ọ̀dẹ́yìnká bákan náà láti ògbómọ̀ṣọ́ oníkà báwọn kí ẹ̀gbọ́n àti àbúrò àti gbogbo àwọn tí wọ́n máa ń wá láti gbogbo ìlú wípé ọkàn yín ò ní dààmú o ẹ ṣe ìyá àbíyè ògúnṣọlá láti ìlú ìlọrin ẹni kaba yín kí àwọn tó diwọ́ dikùn sínú wípé pàápàá àwọn tí ń ṣọjọ́ òbí ní oṣù tí a wà yìí wípé pé ẹ máa bí wẹ́rẹ́ o pé bí àṣekí ń gbẹ̀bí fún ewúrẹ́ ẹ pé bí ewé ṣe ń jábọ́ lára igi tí kì í nigi lára ní ọjọ́ ìkúnlẹ̀ yín wípé ẹ kò ní í ní lára o àgbóhùn ọmọ ẹ̀yin ìyá gan náà ẹ sì wà ní àlàáfíà ẹ láti ìlú Ìlọrin ìyá àbíyè ẹ mà ṣe gan o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ gẹ́gẹ́ bí mo yín sọ lẹ́ẹ̀kan wípé nípa ọ̀rọ̀ aṣọ òfì yìí ẹ má jẹ́ kí àṣà alẹ̀ wa kó ṣe kí ni kó wọ mi ẹ wọn yẹ kó wọ mi torí pé kí ni àárín kan míì tí a lè máa pè ní ti tiwa nígbà tá a bá ti mú tiwa tí a bá ti dàánù kò yé yín bẹ́ẹ̀ yẹn ẹ ó dà gan mo ti ẹ̀ ń wò pé aṣọ yìí gan nígbà bá ń wọ túùtù tá a bá ń wọ túù tá a ń wọ ìgbà tá a ń wọ àwo tá a ń de táyì mọ́rùn lọ síbi sẹ́ńjọ́ monday ẹ ṣé àti ẹ̀ lè máa wá aṣọ òfì lọ síbi sẹ́ńjọ́ monday hmm, hmm. nàìjíríà la wà báyìí tó bá rẹ̀ ẹ̀ là wà kò yẹ ah, kí mo àwọn gbogbo nǹkan ìyìnbó sì wà ó sẹ̀ wá ó yí gbogbo nǹkan padà ẹ̀yin ìjọba wa bó bá ṣe ni káwọn agbára wá sí ewé ni bó jẹ́ ọ́fíìsì ni ká máa dàbò dáadáa náà ni lẹ́gòbe nbí kí sẹ́ẹ̀tì lọ ni <laughs> ó bí bí àwàdà àbí bó ti yẹ kó máa rí nìyẹn ẹ ẹ àmì dúró orí nílẹ̀ à ń padà bọ̀ ẹ má yí kúrò ń bẹ̀. ọmọ ní qdot tó ṣe àtẹ̀jíṣẹ́ jì ń wọlé eléyìí ń kọ́ látọ̀dọ̀ Stanley Ikije oníkàbọ̀hún kí Dr. Mobolaji Sodia tó ṣe birthday fifty one years old ní oṣù tí a wà yìí oníkà kí yín pé kí ni ẹ túbọ̀ máa lo fifty one tó kù sí <laughs> adi one hundred and ten nínú àbí eleven kan nù ó ọjọ́ apẹ́ lórí yín bàbí tòkun pamẹ́nẹ́ yá ẹ ṣe bóyá máa rí nìyẹn ẹ mo tún fẹ́ gbọ́ orin yìí láti àkótó ti pé mo gbọ́ orin ẹ ok ọmọ àtúntò níyàn kan láti Germany kẹ̀ ok ẹni lórí social media wa ni àwọn bá yà mí lẹ́nu pé ṣé wọ́n tún wo sátán mi ní Germany ni ẹni pé kí ni ká bá yín kí ẹ̀yin àti ìyàwó yín tẹ́ fẹ́ ṣe ìgbéyàwó ní ọdún tó ń bọ̀ January seventh ìyẹn sì jìnnà ẹ ní pé láìkì agbádá tí mo wọ̀ yìí pé kí n link yín up ẹ má wọrí ẹ ṣáà lórí social media mi màá fún yín bẹ́ẹ̀ ṣe máa gẹ́tà agbádá yín ẹ rí bóyá Ìbàdàn Ògbómọ̀ṣọ́ nǹkan kan ibi tó ti máa ń ṣe àwọn aṣọ òfì yìí nù ẹ ní kí bá yín kí ìyàwó yín àti gbogbo àwọn ará Nàìjíríà pé pé ẹ ń bọ̀ pé kọ́ máa kọ́ ní sùúrù náà pé ìgbéyàwó yín ó máa lárinrin láti Germany nìyẹn ti wá bí àbó ṣe rí gangan nìyẹn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tẹ bá ṣe ń béèrè tẹ́ ń tẹ àjẹ̀díṣẹ́ a máa fi orin gbárùkù tì yín nítorí ẹ̀ní a ti máa fi ní orin míì láti ọ̀dọ̀ Pasuma a tún lọ fẹsẹ̀ rajó díẹ̀ à ń bọ̀ ó yá níbẹ̀ èmi ti gbádùn ara mi gidigidi gan lórí ètò akínyín tí ò ní èmi sì mọ̀ pé ẹ gbádùn ohun tí a mú wá sí ojú ìran yín ní òní nípa aṣọ òkè ẹ gẹ́gẹ́ bí mo sọ ní ṣáájú pé aṣọ òkè yìí aṣọ tó wọ́n gidi ni aṣọ tó yẹ ká máa bọ̀wọ̀ fún ní ìgbà gbogbo ni torí pé kí ni ẹni tó bá wọ aṣọ òkè gan-an fúnra rẹ̀ èèyàn pàtàkì ni ẹni tó wà nílé èèyàn pàtàkì gan-an lẹ́yìn náà ẹni tó wà láti Ògbómọ̀ṣọ́ Ìlọrin ni Ìbàdàn Ọ̀ṣun Òṣogbo bóyá Ìbàdàn ni Òṣogbo Ìlọrin ní ìfúnlẹ̀ Yorùbá ilé káàárọ̀ òjíire yìí ẹ má jẹ́ kí a gbàgbé àṣà wa torí pé kí ni orísun wa gangan nìyẹn gẹ́gẹ́ bí orí amóhùnmáwòrán tí ẹ wà yìí tí ń ṣe orísun. ẹ mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní aṣọ òfin a lè fi dárakára tó wù wá. ẹ táì náà la máa pè bówù yìí kẹ́ ẹ fi rán súùtù ẹ ṣáà rí pé gan. ẹgbẹ́ fún àwọn télọ̀ torí wọ́n pé tán èmi lè fi lórúkọ àwọn télọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ bẹ́ẹ̀ bá fẹ́ télọ̀ tó dángájíá tó lè sọ ẹni aṣọ di ohunkóhun. ẹ̀yin ẹgbẹ́ mi lágọ́ lórí social media mi Instagram at official vic for love ìyẹn ni pé official vic four mẹ́rin àti love l-o-v-e then lórí facebook mi victor oyèbọ̀dé tẹ́ bá ń bóyá ń fẹ́ aṣọ òfin ni àbí ẹ̀ ń wá design ẹgbẹ́ mi láago ẹ̀ máa ṣáínà àwọn design tẹ́ pé ẹ lè fi aṣọ òfin rán bẹ́ẹ̀ fi ṣe báàgì ni déédéé ni ẹ fi ṣe bàtà ni déédéé ni ẹ fi ṣe yẹrí etí déédéé ni àbí ẹ fẹ́ fi ṣe gèlè ah, ah, dédé ni àbí ẹ ti ń sín irun tán ẹ wá fẹ́ fi aṣọ òfì ẹ fẹ́ fi táńkókó kó lè jọra wọn dédé ni kò sóhun tí a lè fi aṣọ òfì ṣe ẹ má jẹ́ káwọn òyìnbó kó àṣà wa dànù torí pé nǹkan wa ni nǹkan wa ẹnikẹ́ni ò lè wá fi búrẹ́dì búrẹ́dì gan sì dá wọ́n má sì fẹ́ búrẹ́dì kú ọlọ́mọlómi ọbẹ̀ jẹ ọ́ọ̀rì díẹ̀díẹ̀ ọmọ mi lẹ́bù kọ́ ọlọ́bẹ̀ jẹ ọmọ mi lẹ́bù kọ́ ọlọ́bẹ̀ hmm, ó máa fa tán ni torí pé kí ni ilẹ̀ wa ilẹ̀ àwọn bàbá wa ni àṣà àwọn bàbá wa ni orísun wa sì ni kò ní gbẹ ẹni bá gbàgbé orísun rẹ̀ kí láṣẹ kí ni wọ́n ní odò bá gbàgbé orísun gbígbẹ ni ó gbẹ ẹ má jẹ́ kí Yorùbá kó jo ohun àfìkẹ́yìn ẹ má jẹ́ kí àṣà àwọn bàbá wa kó ohun àgbàgbé àwọn ọmọ wọn ti ń bọ̀ ẹ jẹ́ ká mú kínní ìka gbélé wọn lọ́wọ́ káwọn náà kínní wọ́n lè máa tẹ̀síwájú nínú ìlànà táwọn bàbá wa fi sílẹ̀ láti bí ọdún fifteen century tá a ti dáṣọ òfì sílẹ̀ tó bá sì wà di ìsìn bí èèyàn bíi tèmi báyìí tí mo sì ń rí wọ̀ àwọn ọmọ wa gan ó yẹ kí wọ́n ní ìtẹ̀síwájú ká sì máa wò ó àwọn òyìnbó yìí tí àwọn àṣà àwọn tá a mú lókùnkún dùn yìí tá a fẹ́ gbàgbé tiwa yìí àwọn gan lára gan wọ́n ń kó èdè wa mo fídíò kan jẹ́ kìnìún àná nígbà tí òyìnbó kan fẹ́ pòwe ó ní kòkò tó wọn máa játa ìdí àgbóná ìyẹn ni pé kòkò tó wọn máa játa ìdí rẹ̀ àgbóná tẹ́rí fóun náà ń pòwe kí ló wá dé tẹ́ pé àwa gan-an lára gan-an tí wọ́n ń wò tá a wá ń wòran kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mú àṣà wa yìí kí a gbé lárugẹ asọ́rọ̀ máa ń sọ wípé odò bó bá gbàgbé orísun rẹ̀ gbígbẹ ní ó gbẹ kó tó wá di pé a máa fi owó òsì júwèé lé bàbá tíá ẹ jẹ́ kí a mú wa lókùnkúndùn ká mú ìwọ̀nba táwọn bàbá tó ti fi ilẹ̀ ìlànà tó ń fi ilẹ̀ yìí ká má gbàgbé ọ̀rọ̀ lórí aṣọ òfì yìí a lè fi télọ̀ tó bá wù wá ìwọ sáàtì ní télọ̀ tó dángájíá tó lè tó lè pò lè pọ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ mọ́lẹ̀ tí ó dòdede a lè fi rán sùtù ẹ sáà nípò gan wọ́n ní ó dúró lára ohun tóhun tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹjẹ́ amúṣẹ́ wa yìí kí a fi lé ọmọ lọ́wọ́ bó ṣe máa rí lórí ètò yìí arìnrìn jù báyìí lọ gẹ́gẹ́ bí mo ti mọ̀ pé bóyá ẹ tẹ̀ fẹ́ ń wáṣọ òkè ni ẹ mọ̀ bí tí wọ́n ti ń tà á àbí ẹ̀yin gan fẹ́ fẹ́ omijomi tó rọ ọ̀rọ̀ ẹ fẹ́ dá sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ lè pàdé mi lórí social media handle mi instagram at official big for love yẹn ni vic four mẹ́rin àti love love big official big for love ni lórí instagram lórí facebook mi victor oyèbọ̀dé ni èmi jẹ́ ẹ̀ ti rí bàbá òun bẹ́ẹ̀ ó dórí báyìí ẹ̀ ẹ̀ ti dààmú ẹ̀ ẹ̀ ti dààmú àfihàn onídìí introduction láàrin ọjà ẹ bóyá ẹ sì fẹ́ ṣe ayẹyẹ kan tẹ́ ẹ fẹ́ kí Orísun wá bá yín gbé sórí amóhùnmáwòrán ẹ lè pè wá kò sí tí a kì í lọ lábẹ́ ọ̀run yìí à ń lọ sí gbogbo bí bóyá ẹ fẹ́ ṣe tòkú ni ìwúyè ni bóyá ẹ fẹ́ ṣe ètò ìgbéyàwó ni àbí ìkómọ tẹ́ sì fẹ́ kí Orísun wá bá yín kọ́ bá rẹ̀ lọ́wọ́ kan láwà pẹ́ láwọn èèyàn tó dáńgájá tó wọ́n wà lórí àlórí ká máa jẹ́ pé hàn àwọn eléyìí olùyà ni wọ́n ń ya gbogbo nǹkan ó sì jẹ́ pé ẹ̀ ń wá MC tó dángájá tó lè mú kí ayẹyẹ yín kó lárinrin ẹgbẹ́ mi láago lórí social media handle mi lọ́wọ́ kan báyìí ní ìjẹyìn àní rí jù báyìí lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó mọ̀ pé bàbá ní ká bẹ̀rẹ̀ lénìí ooo ọ̀rọ̀ pọ̀ nù ìwé kọ́bọ̀ àní fẹ́ lọ ṣùgbọ́n àrọ́jọ́ múso lókun torí pé kí ni tí ṣe ń bẹ bẹbẹ sì máa lọ bẹbẹ sì ó máa máa bẹ lọ ni a lè bó ṣe máa rí nìyẹn lórí ètò Àkíìyín ní òní mo lérò pé ẹ gbádùn ara yín mo sì lérò pé ẹ láìkí ohun tí mo wọ̀ yìí ìrìn náà náà ń pè ní ọmọkùnrin ọkùnrin mẹ́ta àti àbọ̀ àbọ̀ bẹ̀ mo fi sí ìyàwó mi lónìí àbọ̀ yẹn mẹ́ta ló jẹ́ ti yín ẹ rí i pé mo láìkí yín gan bó ṣe máa rí nù ẹ kó tó di pé mo lọ á tún wá fẹsẹ̀ rájò kalẹ̀ ká ṣèṣe tó ẹ ẹ jẹ́ kásáré dọ́dọ̀ ọ̀bọ̀dá mi àdìgún ó ṣe náìsì lọmọ ẹ kó bá tún fún un lẹ̀ bá ṣe máa ń jó lọ ó ṣọ̀wọ́n ó yá gbé báyìí. kúrò náà yeah. Ah.